béèrè pé kí ni advice ẹ lè bá wa fún obìnrin tí ó ń ṣe súnà tí ń kọ́ sí tàlágbà Muhammad sallallahu alayhi wa sallam tí ó wá lọ ń gba ìmọ̀ràn lọ́wọ́ àfihàn ní bíbíà ya àfihàn ní jálàbí irú ìmọ̀ràn wo ni ẹ lè bá wa fún obìnrin bẹ́ẹ̀ bákan náà obìnrin tí kò yí bọ̀wọ̀ fún ọkọ rẹ̀ irú ìmọ̀ràn wo àbí aburú wo ló wà ń bi irú ìṣesí yìí tí obìnrin tí kò yóò gbọ̀wọ̀ fún ọkọ rẹ̀. lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ yorùbá náà máa ń pa òwe wípé ẹgbẹ́ ẹyẹ ni ẹyẹ wọ́tọ̀. al-arwahu junudun mujannada bá anábì ti sọnù pé ẹ̀mí ọmọ ogun ni wọ́n ọmọ ogun ni wọ́n ti já pé tí wọ́n bá ti ríra wọn ní yúnífọ́ọ̀mù kan náà wọ́n sì mọ̀ ọmọ ogun ìlú kan náà ni wọ́n wọn ó ṣiṣẹ́ papọ̀ bí ẹyọ ọ̀kan ànábì wa ni máa ta àárọ̀fà minha ìtàlẹ̀fà wà máa ta náà minha ìtàlẹ̀fà. àwọn tó bá ti mọ̀ pé kan náà làwọn ọkàn wọn máa ń dọ́gba ẹni tó bá ti mọ̀ pé àjọra wa ọkàn wọn yìí dọ́gba so kéèyàn ó léèyàn ń ṣe èèyàn wà lórí ojú ọ̀nà orí ìdúró déédéé nìyẹn kó lọ máa gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹni tí ò dúró déédéé ó túmọ̀ sí pé àmì kan ìtọ́ka kan wípé òun náà ti ìdúró déédéé dáadáa ni ètí ìdúró déédéé dáadáa ni. tó bí ẹ sọ fún mi ní ẹni tí ò ní ìsìnkọ́ ọmọ tá à ń lọ ń gba ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ kì í ṣe bàbá wa tó bá jẹ́ bàbá ọ̀tọ̀ ní ọ̀rọ̀ bàbá sọ́mọ sóyè bàbá yẹn lè má ó lè má jẹ́ àfa súnà kó jẹ́ àfa jẹ́là bí bàbá fa kínní kan ní ìwọ́jọ́ máa tún ṣe súnà ní ìmọ̀ràn lè pa bàbá àtọmọ pọ̀ wàá kàn márùn tó lè dún àwọn márùn tó lè di ẹlòmíì sóyè but nísìnyí kò sí àlàkọ̀ kan ju pé àfáà ni wọ́n ìwọ jẹ́ kinní kan o tún wá lọ ń gbà mọ̀ràn irú mọ̀ràn kinní so tó bá jẹ́ ìmọ̀ràn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó léwu but tó bá jẹ́ pé ìmọ̀ràn lórí ọ̀rọ̀ àlámọ̀rí ayé bóyá nǹkan tẹ́nìyẹn lẹ́sìpírẹ́ǹsì nípa ẹ̀ bóyá ó ń tajà kan àbí àti pé àwọn irú àwọn ẹ̀bẹ́ ìsábà tajà àfáà jálà bí ìsábà ṣiṣẹ́ so ìmọ̀ ọjà tó fẹ́ béèrè àbí kinní kan tí ó béèrè sòsókì ni pé ó léwu fún ẹ̀sìn ẹnìyẹn kẹ́nìyàn ó ṣọ́ra láti máa gbàmọ̀ràn lọ́wọ́ orú àwọn èèyàn bẹ́ẹ̀ ó léwu fún ẹ̀sìn irú ẹnìyẹn but ìgbà míì lè wà tó bá jẹ́ pé nǹkan tẹ́nìyẹn lẹ́sìn rẹ́sìn ń pa ẹ̀ ló bá béèrè so irú yẹn ó lè má ó lè má burú mo rò pé clear lápèjú ẹ̀sìn bóyá òun ní mọ́tò kan tán bá lò èmi náà sì fẹ́ ra mọ́tò kan káwọn abẹ́mi náà lò ó mo wá lọ bí pé báwo lè ṣe ń ṣe kinní kan á rí pé agbègbè yẹn yàtọ̀ ọ̀rọ̀ àlámà tó jẹ́ àlámàrí ayé kan ó lè máa fa wá pọ̀ because ẹni tó jẹ́ kékeré gan ọ̀rọ̀ àlámàrí ayé lè fa ẹ̀fọ́n gbà ló lè gba àmọ̀ràn aṣẹ́ lọ́wọ́ kékeré gan gbà mí tó bá jẹ́ kó ń lo gùdù ló mọ nǹkan yẹn so bọ̀ tó bá yẹ pé n tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kò lè gbé màrà yẹn lọ sí irú ibẹ̀ yẹn tó tí ẹni yẹn gangan náà ní kò dúró déédéé so ìyẹn jẹ́ bá ní ẹ̀sìn jẹ́ wallahu alam obìnrin tí kì í bọ̀wọ̀ fún kì í bọ̀wọ̀ fún ọkọ ẹ̀ tí máa wó la fẹ́ gbà kó tí máa ta fẹ́ gbà ju wípé obìnrin yẹn olùṣẹ́ lọ́wọ́n ọba ni. kádẹ́ bọ̀wọ̀ fún ọkọ èèyàn ìtumọ̀ rẹ̀ náà ni pé ká tẹ̀lé àṣẹ tí ọkọ bá pa. obìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ olùbọ̀wọ̀ ọkọ ni ọkọ ò sì ní sọ pé kò bọ̀wọ̀ mi torí pé ó pa láṣẹ ó ń tẹ̀lé àṣẹ rẹ̀ ní àbòsí tó bá ní kò bọ̀wọ̀ rẹ̀ so obìnrin ọ̀ràn ayàn sì ni kó tẹ̀lé àṣẹ tí ọkọ bá pa ọ̀ràn ayàn ni kó tẹ̀lé àṣẹ tọkọ bá pa pẹ̀lú májẹ̀mú kó má jẹ́ àṣẹ tó tako òfin tọ́lọ́wọ́n ọba ti ṣe tẹ́lẹ̀ kó má jẹ́ àṣẹ tó tako òfin Islam lápèjúwe nísìnyí lójóbìnrin tí ń borí ọkọ wa pa á láṣẹ yìí kí mo fẹ́ kó o ṣí ìṣìjáàbù yẹn dànù má lò má tó o ti pọ̀ jù gé ògbóhùn bẹ́ẹ̀ ni tí ó máa jẹ́ ìtakòfin ọlọ́run ọba kò ní tẹ̀lé irú àwọn àṣẹ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ò fẹ́ ká tẹ̀ láṣẹ èèyàn níbi tá a ti ṣe àdéda wọ́n tó bá yẹ pé àwọn àṣẹ tí ò takò fún ọlọ́run ọba ni dandan ni kóbìnrin kó pàṣẹ ọkọ ẹ̀ mọ́ tòtóbìnrin bá ti wá pàṣẹ ọkọ mọ́ olùbọ̀wọ̀ ọkọ ni obìnrin tí ò bá ti pàṣẹ ọkọ mọ́ kò bọ̀wọ̀ ọkọ nìyẹn tóbìnrin ò bá sì ti pàṣẹ ọkọ mọ́ nìyí ẹlẹ́ṣẹ̀ ni obìnrin yẹn kódà ní Islam obìnrin tí ò bá kí ń pàṣẹ ọkọ mọ́ nínú tọkọ lè fi bá a jà ní wípé ngba tèmi náà ti ń bẹ sọ̀rọ̀ tẹnu mi ò ti kẹ́ kò sí owó oúnjẹ rẹ lọ́dọ̀ tèmi náà mọ́ owó oúnjẹ rẹ lọ́dọ̀ mi máa bẹ̀rẹ̀ ńgbà náà sòtórí pé nínú ẹ̀tọ́ tọkọ ní lórí ẹ̀ tóbìnrin yẹn ti ń gbé ẹ̀tọ́ yẹn tí ò ti pé ẹ̀tọ́ yẹn ẹ̀tọ́ tó náà nígbà lọ́dọ̀ ọkọ ọkọ náà lè máa withdraw ẹ̀ òfin Islam ni ọkọ náà lè máa ẹ̀tọ́ yẹn tí ò bá ṣe bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ ọkọ tọkọ ṣe tó ń pa tọkọ yẹn bá ń tẹ̀tọ́ dùn ún ọkọ yẹn ń dá orí ọ̀ẹ́ kí láti ń pè ọ̀ràn tó tóbi wájú ọlọ́run ọba ní ń dá so ọlọ́run ọba ò fẹ́ kábòsí wà lápá kínní kò sì fẹ́ kábòsí wà ní apá kejì ó fẹ́ ká sì bẹ̀rù ọlọ́run ọba lò ní àárín ara wa ìdí tá a fi sọ léyìn ni pé ẹlòmíì lè délé nsìn bóyá nǹkan tí ò tó nǹkan bóyá obìnrin rẹ̀ lápẹ̀jú oníṣìn olóyún kò lè bẹ̀rẹ̀ kó kóró mọ̀lá wọ́n ní mo pẹ́ láti lọ ru àmàlà yẹn àṣekọ́ nìyẹn ọ̀daràn ni wọ́n ní ọ̀daràn ni wọ́n àbí ó wà lóyún ní ìyẹn mo fẹ́ jẹ́ yà lọ gún yẹn wá ah, ẹ̀jẹ̀ ẹ̀rọ pando fún pando kọ́ ìyẹn àfọwọ́gún ni mo fẹ́ ọ̀daràn ni wọ́n. sòtò nígbà tí wàá lọ sá sábẹ́ wípé àwọn ti ní tó bá ti pàṣẹ inú ẹ̀mí náà gbọ́dọ̀ fún ọ lówó oúnjẹ ìwọ náà yẹ kó mọ̀ ẹ́ pé ní ti làákà ìgẹ́ tó ìdẹ́ bá pé ah, ìyẹn wà nínú kọ̀ǹdíṣàn yẹn tó ní kó máa gún yẹn so o yìí ṣe yẹn gidi so o màmá fẹ́ ṣàbòsí fún ni tó bá dẹ̀ ṣàbòsí yẹn ọlọ́run ọbọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ so ká má ṣàbòsí fúnra wa ní so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kóbìnrin máa pàṣẹ ọkọ rẹ̀ mọ́ kọ́kọ́ náà dẹ̀ máa pé ẹ̀tọ́ tọ́lọ́run ọba pa á láṣẹ láti pé fún àwọn obìnrin rẹ̀ so wallahu a'lam. ìyá ọ̀dà àmọ́ kí la ti wá fẹ́ sọ sí àwọn fídíò táwọn máa ń rí online yẹn táwọn àdèmọ́ra àwọn ṣéèkì wa náà ní bẹ́ àwọn ní ṣéèkì ọlọ́kọ̀ọ̀dọ̀ kan pé kí n la lè sọ ń gbé ilé iná sí ilé iná kó sọ́ńdà fọ́tò àbí kì í sí ara fọ́tò. ọ̀rọ̀ fọ́tò yíyà ni ọ̀rọ̀ tó já sí àwọn àlùfáà ẹ̀sìn wọ́n ní ìfẹnukò lórí abala kan wọ́n yapa lórí abala kan ni ìfẹnukò wọ́n wà lórí n tó bá jẹ́ nǹkan tó ní òjìji tí a pín gbàtẹ́ bá gbé kalẹ̀ báyìí tó nínú oòrùn ẹ̀ rí òjìji fún un. àwọn tó dẹ̀ mọ́ni náà ní ère bóyá ìta tó jẹ́ bèbí àbí ìtó jẹ́ pé igi la gbẹ́ àbí ìta fi símẹ́ǹtì àbí àmọ́ tá a fi mọ́ tó tẹ bá fi mọ kìnìún abẹ́ fi mọ èèyàn kan abẹ́ fi mẹ́yẹ onódò bí nǹkan yẹn yóò dẹ̀ lójú òlójijì so ẹnu kò lórí ìyẹn bákan náà ẹnu ń kò lórí yìí tó bá yẹ pé a fi ọwọ́ dúrọ̀ a fi ọwọ́ wa ọwọ́ wa la fi ń dúrọ̀ rẹ̀ bóyá sára pépà ni àbí ara aṣọ la dúrọ̀ rẹ̀ sí ni ẹnu kò lórí ẹ̀ lórí yẹn torí pé a rí ìtọ́ka fún yẹn náà pé wọlé ní orí aṣọ kan nínú yàrá ìyàwó Aisha radiyallahu anha tí wọ́n ya nǹkan ẹlẹ́mìí sí ni ànábì ní kó já kú lójú ọ̀nà ṣùgbọ́n èyí tó jẹ́ ti tẹ̀síwìrì bí àlẹ́ ti alifọ̀tògọ́fìyà àlẹ́ tẹ̀síwìrì kámẹ́rà káfíyà ìyẹn lẹ́nu àwọn àlùfáà kò lé lórí. so a rí inú àwọn àlùfáà tẹ̀mọ̀ yìí pé irinṣẹ́ ìgbàlódé ni àwọn àfáà àjọ òun ò discuss yẹ but àwọn àlùfáà tó yá sí àsìkò wọn kìnìyàn yọjú ojú bá fi wò ọ̀tọ̀ọ̀tọ̀ so ọ̀pọ̀lọpọ̀ wọn rí i nírìí pé tá a bá fi fọ́tò tá a bá fi kámẹ́rà tá a bá fi snap náà fọ́tò náà ni fọ́tò náà ni so òun náà kó sínú tí ọlọ́run ọba ṣe léèwọ̀ tí a gbọ́dọ̀ yà àwọn àlùfáà mi ní yíyá ìyẹn kì í ṣe ìwọ̀ torí wípé akọ́pì ẹ̀dá ọlọ́run ni àwọn sọ pé akọ́pì àwọn afá mi sọ pé òun náà ni yóò fọwọ́ tẹ àwọn nǹkan kan yóò fọwọ́ tẹ àwọn bọ́tìnì nǹkan kan kó tó di pé yóò gbé e jáde pé àwọn ò gbà ń tà wọn. àwọn mi sọ pé rárá ẹni tó jọ lọ́dọ̀ tàwọn ni wípé bí ẹni tó mú handwriting oní handwriting ní tẹ́nìyẹn ti kọ tó wá gbé wọnú photocopy tí máa ń ṣe photocopy tó wá gbé wọbẹ̀ tó wá fọ́ tó wá copy handwriting ẹni yẹn jáde ní pé ó wá di méjì pé ìyí tá fi copy àti ìyí tá copy jáde ní pé tá là á fi méjèèjì tì sí ní ọ̀dọ̀ tí wọ́n ní ẹni tó ní tàkọ́kọ̀ náà ló ní ráìsì ẹlẹ́ẹ̀kejì náà wọ́n sọ pé bó ti jọ lọ́dọ̀ táwọn nìyẹn pé ẹ̀dá tí ẹni yẹn fi kíníyà náà tọ́lọ́hún náà ni. so ẹni tó mú ọ̀rọ̀ yìí wá wallahu alam nínú tí mi mà Sheikh Usaimin ni. sàwọn nílọ́dọ̀ tàwọn ní irú yẹn kì í kò wọnú tí ọlọ́run ọba ń sọ kò wọnú jìyà tí ọlọ́run ọba ó fi jẹ àwọn ènìyàn nìyí pẹ̀lú pé áhìlú máa kọ̀lẹ́ àkótún ní tẹ́ ẹ dá wọ́n nìyẹn sínú kọ́líkù. sòyìnbó òun ẹ̀dùn kọ́líkì láà wọ́n ń ṣe láti fi wí ẹ̀dá ọlọ́run wọn ni ẹni ìyẹn ò rọ̀ ní ìtọ́lọ́run náà ló ṣe kíni ló gbé wá pé lọ́dọ̀ táwọn kò wọlé ń so but lọ́dọ̀ tàwọn ní ibi tó ti lè jẹ́ ìwọ̀ òun náà ni pé ńgbà tẹ́ni ìyẹn gbé jáde kí ló wá fi ṣe kí ló wá fi ṣe pé ní tó fẹ́ lò ó fún òun làwọn owó ń tàwọn ní gbogbo táwọn èèyàn wa máa ń lò ó fún pátá náà ni ṣé kókó wa condemn pé tó bá yẹ kó o bá gbé jáde nítorí kó o fẹ́ máa fi ṣèrántí pé mo ṣe bẹ́ẹ̀ eh, mo ṣe wàlímà mo ṣe kinní kan wọ́n gbà dànù ó yẹ ẹran torí pé ó rẹran léyà wọ́n gbà dànù so ó kàn sáàyà ń tìtorí pé kí n kàn sáà máa rí remembrance wọ́n gba gbogbo yẹn dànù nínú fatiwa àwọn kan náà náà ló wà sọ pé gbogbo yẹn ni wọ́n dẹ̀ fún láwọn túmọ̀ míì tó já sí ọ̀nà míì tó fi gbà takò ṣẹ̀rí àlọ́dọ̀ àwọn ni wọ́n mú wá pé ṣùgbọ́n tó bá já sí pé yẹn nídìí ẹ̀ fún purpose kan ní téèyàn bá yà pé ìyẹn ò burú ẹni yóò dẹ̀dẹ̀ dà. so ìyí táwọn dẹ̀ padà mú wáyé náà ní almost gbogbo àwọn àlùfáà náà ni wọ́n gbà á but ibi táwọn máa tò ó sí ní abẹ́ là lórí. lápẹjú ẹ̀sìn wọ́n mú ọ̀daràn kan wọ́n wá ya fọ́tò rẹ̀ torí tó bá sá lọ kán lè fi trace ẹ̀ ní àwọn àfóòtakò yẹn. tó pé là lórí ló ṣe kí ni ló bí i but gbogbo àwọn àfáà náà ló gbà pé kíní yóò ń ṣe ìǹtẹ́yẹ̀wà mú ní iṣẹ́ torí pé ìdí kan ló máa ń bí kéèyàn ṣe kí ni kéèyàn so eléyìí but èyí tèmi gbára lé lọ́dọ̀ tèmi àwọn àfáà tí èmi gbára lé ọ̀rọ̀ wọn òun náà ni wípé kéèyàn jìnnà sí kéèyàn jìnnà sí especially irú àwọn nǹkan tó bá di pé àwọn afáà bá ti ń fà mọ́ra wọn lẹ́nu báyẹn nìyí famani tako ṣubaha tako di saburo alidinihi wa ẹrdihi. in tó rújú tó dàrú tí ó máa rú ọ lójú lónìí tẹ́mi ló tún máa pa àsìlẹ̀ lọ́la àbóhùn ṣe ó tún dọ̀rọ̀ tó o pé àbí kìíní yóò tọ́ ni ó tún kúkú kú òun bẹ́ẹ̀ ni ti advice tá ànábì fún wa nìyẹn pé anything tí wàá tọrọ ara ẹ bọ̀ tẹ́mi rẹ ó máa lọ tí ó máa bọ̀ lórí ẹ̀ tẹ́mi ò ní balẹ̀ kó right lórí ẹ̀ ni kó òun bẹ̀rẹ̀ ni dúró síbi tẹ́mi rẹ balẹ̀ sí tó ẹ̀mí balẹ̀ síbi pé kéèyàn jìnnà sí ni tó ẹ̀mí balẹ̀ síbẹ̀ yẹn dúró síbi tẹ́mi rẹ balẹ̀ sí so ibi tẹ́mi tèmi balẹ̀ sí òun náà ni pé kéèyàn má yà á. but ìgbà míì máa ń bẹ ní èèyàn lè wà ní àwùjọ àwọn èèyàn tó já sí wípé ibi ọ̀rọ̀ fọ́tò kọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ wáàsí wọn àwọn àfáà tó máa ń wá àǹfààní yẹn ibi ọ̀rọ̀ fọ́tò kọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ wáàsí wọn ní ibi tí ẹ ti gbé wáàsí fún wọn ó ju bẹ̀yẹn lọ ní wọ́n lè yà kẹ́ mọ́ sọ̀rọ̀ kẹ́ wọ́n pé ibi tọrọ wọn kàn kọ́ yẹn tẹ́ bá gbé ń bẹ̀ yẹn ó kàn sá dànù wọn ò kankan máa ni. tụ ẹ kàn fún wọn lẹ ẹ ti di pé ẹ rí àǹfààní mọ́síláhà lẹ́sẹ̀ kínní lẹ́wọ̀ ń bẹ̀ yẹn torí pé ìwé pété bá ní kẹ́ kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn nǹkan míì tó pàtàkì gan lọ́rọ̀ ìmọ̀ọ́nì wọn ni wọn ní kọ́ mọ́ so ẹ dákẹ́ ń bẹ̀ torú yẹn gbà mí á lè mọ̀ pé ah, sáyẹ̀nsì nìkan náà wà ń bẹ̀ kó sọ̀rọ̀ ó lè má sọ̀rọ̀ ní ni wípé ibẹ̀ fún àǹfààní ibòmíì tó ń lẹ́bù tó ń ti tẹ́gbẹ́ ọ̀rọ̀ pẹ̀lú wọn ni àbí tó ń ti tẹ́rì wọn ṣerú ẹni yẹn ó lẹ́ skills níwájú ọlọ́run ni because masla ń gbà mí lè mú yàn gbójú kò fúnra àwọn nǹkan báyẹn fún àwọn èèyàn míì so ìyẹn jẹ́ bá ẹ̀ ṣe jẹ́ wallahu alam so ká jìnà sí ṣókí òun náà ni pé ẹja jìnà sí àyà fọ́tò kò dáa èyí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi nìyẹn ká jìnà sí wallahu ta'ala alam. fídíò fídíò yẹn ni arínà àlùfáà náà tí ó gbà á Sheikh Albani ò gba fídíò náà tàbí lọ pàdé ọlọ́run torí ẹ̀ ló fà á nìyí tẹ bá ń sábà rí àwọn ọ̀rọ̀ wọn ní ohun lẹ́ẹ̀mọ́ sí kínni lẹ́ẹ̀mọ́ gbọ́ kódà kẹ́ ẹ rí ní kínni fídíò gan ohun lẹ́ẹ̀mọ́ sí kínni lẹ́ẹ̀mọ́ sábà gbọ́ pé ká ní pọn kódà wọn fẹ́ wọn yẹ àpíẹ̀ lórí tv gan tẹ bá lẹ fẹ́ wọn ní dáhùn tó bá jẹ́ rédíò bọ́ bá jẹ́ pé tv kínní kan wọn ní dáhùn wọn làwọn fẹ́ tó báwọn ṣe pàdé ọlọ́run nìyẹn tọ ó ṣeé ṣe ń gbà míì bóyá ibi tán wá pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn afá bóyá lọ́dọ̀ àwọn tó já àwọn ìjọba ni èèyàn lè rí irú ẹ̀ ó ṣeé ṣe but pé àwọn o pé wọn gbà but ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà wa iná gbà yìí pé fídíò yẹn nìdájọ́ rẹ̀ yàtọ̀ ló fà jẹ́ pé ẹ rí àwọn ṣẹ́kù fẹ̀mí ẹni ṣe gbùnbá ṣe Fauzan ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ máa rí fídíò wọn ní tòtórí pé wọ́n gbà yìí pé ìdájọ́ ti fídíò yẹn ó yàtọ̀ dínà àfáà mi ti máa ń wò mí wípé nísìnyí fídíò ọ̀nà kan ni táwọn èèyàn tó ń gbà á kẹ́kọ̀ọ́ tó já sí pé ntẹ́ ń ṣàlàyé túrú pé wọ́n ń wò ó ohun tó ń wọlé sí wọn lára ju kìnìún lọ pé tó bá yẹ pé àwọn fídíò tó jẹ́ ìta àfi ń kẹ́kọ̀ọ́ ni ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà ni wọ́n juwọ́lẹ̀ fún yẹn pé pé ẹ̀kọ́ lẹ fi ń kọ́ ni ẹ̀fà àwọn èèyàn lè bìkọ́ sọ́nà bá wò yẹn wọ́n wò mí tó burú tí wọ́n ní ẹ̀fà àwọn èèyàn lẹ̀ fún ìròyìn wallahu alam fídíò sì fúyẹ́ nínú tí èmi gbọ́yé àti tí mo rí kà lọ́dọ̀ àwọn àfáàní fídíò fúyẹ́ sí gbogbo yẹn ní so èèyàn lè tó bá jẹ́ pé fídíò tó dáa téèyàn fi ń kẹ́kọ̀ọ́ tó ń kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ kò sí ní tó burú níbi ìyẹn wallahu alam bọ̀ tó bá jẹ́ pé fídíò ìwòkuwò ìwòkuwò yẹn náà ni ó dájọ́ lé ní orí wallahu alam.